ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ re ojúmọ́ aláyọ̀ mo tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba elédùn tó mọ ààrẹ ọba tó tún mú wa rí ìmọ́lẹ̀ tọjọ́ òní láyé àti àlàáfíà tó tún jẹ́ kémi àti yín ká tún lè jọ ríra wa kó tún jẹ́ ká tún lè jọ gbọ́ra wa lórí ètò alálùbáríkà ojúmọ́ re lórí móhùnmáwòrán alálùbáríkà Orísun Ọlálékan ọmọ yáwálé lórúkọ ti tèmi ẹ káàbọ̀ sí abala níbi tí a ti ń sọ nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ tó ní í ṣe nípa ìdàgbàsókè èmi àti ìwọ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ nàìjíríà lọ́jọ́ òní hmm, ohun pàtàkì ni mo fẹ́ bá wa sọ gẹ́gẹ́ bí a ti ń gbọ́ lẹ́nu olóòtú ètò pẹ̀lú ọmọdé ènì tó ń dára ní èdè àṣà àti ọ̀rọ̀ yorùbá bẹ́ẹ̀ ni mo fẹ́ bá wa sọ nípa ohun tá à ń pè ní ẹ̀tọ́ ọmọ ní abẹ́ òfin ní orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ kí n sọ pé ní òfin wa máa ní pé child right child right act oríṣiríṣi òfin bí mo ṣe sọ fún wa nígbà kan rí ló fi òfin balẹ̀ ló sì sọ ọ̀rọ̀ ní pàtó àwọn ọ̀nà tí a ò fi gbọ́dọ̀ fi ìyà jẹ àwọn ọmọ wa ṣùgbọ́n tá a bá sọ nípa ọ̀nà tá a gbọ́dọ̀ tọ́jú àwọn ọmọ wa máa ń mú wa padà máa kọ̀ wò pé àwa ni òbí èmi bàbá ìwọ ìyá nítòótọ́ a ní àṣẹ lórí àwọn ọmọ yìí ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ pé bí a ṣe ní àṣẹ lórí àwọn ọmọ yìí tá a sì jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti káàkiri gbogbo ilẹ̀ àgbáyé bẹ́ẹ̀ ni a ṣe ní àwọn òfin tó fi ààyè àti ẹ̀tọ́ gba àwọn ọmọdé náà fún ìdí èyí a ò gbọ́dọ̀ fi ìyà jẹ àwọn ọmọ yìí ṣùgbọ́n ní tá bá ń sọ nípa bá a ṣe ń tọ́ àwọn ọmọ wa bá a bá ń sọ nípa bí a ṣe ń fẹ́ kí àwọn ọmọ wa pé ó dàgbàsókè nítorí pé ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí ọjọ́ ọ̀la àwùjọ wa àti pé ọjọ́ ọ̀la wa òbí gangan ọwọ́ àwọn ọmọ wa ló wà àwọn àgbà pálówe wọ́n ní pé òrìṣà tá a bá ń ṣe tá ò fi lè han ọmọ wa irú òrìṣà bẹ́ẹ̀ kò ní pẹ́ parun fún ìdí èyí bá a ṣe ń tọ́ àwọn ọmọ wa ní ìmọ̀ ẹ̀kọ́ táǹtọ́ àwọn ọmọ wọn láti rí pé wọ́n ka ìwé kí wọ́n kà á ní àkàyanjú kí wọ́n lè bá a di èèyàn pàtàkì kí wọ́n lè bá a di èèyàn ńláńlá ní ọjọ́ ọ̀la bẹ́ẹ̀ náà ni a ò gbọ́dọ̀ sọ àṣà wa nù a ò gbọ́dọ̀ sọ ìṣe wa nù a ò gbọ́dọ̀ sọ àwọn ìlànà tí a ó fi rí pé ọjọ́ ọ̀la wa dára àti pé nígbà tá a bá dàgbà tá a bá rí ibi àgbáre tí àwọn ọmọ yìí tí wọn fi ní sọ àṣà wa nù lọ́jọ́ òní mo fẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi èdè wa ọ̀pọ̀lọpọ̀ èdè ló ti ń kú ní orílẹ̀-èdè yìí ọ̀pọ̀lọpọ̀ èdè ló ti ń di ohun tí à ń gbàgbé orílẹ̀-èdè nàìjíríà ohun kankan tá a fi ń sọ pé a jẹ́ orílẹ̀-èdè tó lágbára lórílẹ̀-èdè àgbáyé àti bí ní gbogbo orílẹ̀ àgbáyé gan pé orílẹ̀-èdè nàìjíríà ó rẹwà púpọ̀ ọ̀kan lára ẹ̀gbógi tá ò lè fọwọ́ kó sẹ́yìn òun ni èdè wa ẹ jẹ́ kí wọ́n sọ nípa èdè yorùbá èdè yorùbá jẹ́ èdè gidi ó rẹwà lọ́pọ̀ ṣé bá a ṣe ń kíni ní èdè yorùbá ni tí ọmọkùnrin bá jí láàárọ̀ á dọ̀bálẹ̀ á kí bàbá á kí màmá tí ọmọbìnrin bá dà tó bá jí láàárọ̀ á kúnlẹ̀ á kí bàbá á kí màmá ṣùgbọ́n ǹjẹ́ bẹ́ẹ̀ látúnṣe ń ṣe ní ọ̀dọ̀ mi ṣé kò ti di pé ẹ̀yin òbí ó ti di pé ọmọkùnrin ti ń jí láàárọ̀ tó ń sọ fún dádì dádì hi ọmọbìnrin ti ń jí lòwúrọ̀ ó ń sọ fún mọ́mi mọ́mi what's up hmm. nígbà tí irú ọmọ bẹ́ẹ̀ bá dàgbà tó sọ èdè nù ọmọ tó bá ti sọ èdè nù ó ti sọ àṣà nù tí wọ́n bá ti sọ àṣà nù ó ti sọ ohun tó fi ń jẹ́ ọmọlúwàbí tó fi ń jẹ́ èèyàn gan ó ti sọnù nìyẹn ìdí ni pé nígbà tí ọmọ bá jí tó mọ̀ pé èdè Yorùbá èdè mi mo fi gbọ́dọ̀ kọ́ ọmọ gbọ́dọ̀ fi kí àwọn òbí mi tọmọbìnrin jí tó mọ̀ pé èdè mi mo fi gbọ́dọ̀ kí àwọn òbí mi tí ọmọ bẹ́ẹ̀ bá jáde tó rí àgbàlagbà tó jù lọ á mọ̀ pé ọ̀nà tí mo fi gbọ́dọ̀ gbà láti kí àgbàlagbà rè á sọ èdè mọ́ránmọ́rán tá a bá kọ́ àwọn ọmọ wa ní èdè wa láti ilé táwọn ọmọ wa bá tún dé iléèwé kí la tún sọ nípa èdè wa ní iléèwé ní iléèwé nìsín a ò tiẹ̀ wá fi èdè abínibí kọ́ àwọn ọmọ wa mọ́ ó ti wá di pé èdè gẹ̀ẹ́sì yìí ni bá a sì ti ń kọ́ èdè gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ náà ni à ń kọ́ àṣà wọn bẹ́ẹ̀ náà ni à ń kọ́ ìṣe wọn bá a sì ti ń kọ́ àṣà wọn tá à ń kọ́ ìṣe wọn bẹ́ẹ̀ náà ni à ń máa sọ èdè wa nù à ń máa sọ àṣà wa nù à ń máa sọ ìṣe wa nù ọ̀rọ̀ tó wá jẹ mí lókùnkùn dùn gan-an lówùúrọ̀ yìí òun ni ti ìbáwí ǹjẹ́ a ní òfin tó tiẹ̀ sọ nípa ọ̀nà tí a fi gbọ́dọ̀ bá ọmọ wa wí ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ òtù òjíire ọ̀nà oríṣiríṣi ni àwọn bàbá wa ń gbà láti fi bá ọmọ wí a nílò ẹgbà láti fi bá ọmọ wí ara ìbáwí ló wà ní èdè Yorùbá rírí pé a fún ọmọ ní àwọn ọ̀nà láti bá ọmọ wí bí pé ká ní kọ́ ọmọ kúnlẹ̀ nígbà kan rí àwọn òbí kan wọ́n á ní kọ́mọ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ nígbà tẹ́ bá fi ṣe báyìí fún ọmọ fún ìṣẹ́jú mélòó ọmọ yìí gan yóò ti mọ bí tára rẹ̀ kù sí ṣùgbọ́n ní ìsìn ọ̀làjú àti àwọn e, ìwà ìwà ilẹ̀ òkèèrè tá a gbé wọ̀ bí ẹ̀wù ó ti gba àwọn ọ̀nà yìí ní ara wa nísìn ní àwọn iléèwé wọ́n ní pé àwọn ọmọ olùkọ́ wọn ò gbọ́dọ̀ lu ẹgba lára ọmọ mọ́ bẹ́ẹ̀ ó ti wá gbé wá sílé wá bá àwa òbí wípé a ò gbọdọ̀ lo ẹgba lára ọmọ mọ́ ǹjẹ́ eléyìí jẹ́ nǹkan tó bójú mu ǹjẹ́ eléyìí dùn mọ́ yín nínú ǹjẹ́ ó dùn mọ́ mi nínú ní ìgbà kan láìpẹ́ ọ̀rẹ́ mi kan tó ní ọmọ sí ilé ìwé kan tó lórúkọ kí ló ṣẹlẹ̀ ọmọ iṣẹ́ nílé ó bá mú ẹgba ó sì fún ọmọ ilẹ́gba ní gẹ́gẹ́ bí bàbá sí ọmọ nígbà tó ọmọdé ilé ìwé lọ́jọ́ kejì ó bá lọ bá olùkọ́ rẹ̀ ó ní ní àná o bàbá mi nà mí ó fi àpá bíi ẹgbà tí bàbá rẹ̀ fi nà án ǹjẹ́ mọ tó ṣẹlẹ̀ ṣe ni iléèwé ránṣẹ́ sí bàbá ẹ̀ nígbà tí bàbá dé iléèwé ó bẹ̀rẹ̀ sí ni máa fi àwọn òfin tí iléèwé yìí ni o wọ́n fi ń tẹ bàbá lójú pé wá o a gbọ́dọ̀ nà ọmọ mọ́ ó jẹ́ tó yà mí lẹ́nu nígbà tí ọ̀rẹ́ mi ó pè mí a bá lọ síbẹ̀ wọ́n ní ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni àwa àṣà wa àti ìṣe wa àti òfin wa nítorí tá a bá sọ nípa òfin lórílẹ̀-èdè nàìjíríà ó ní nǹkan tí àwọn amòfin àti àwọn aṣòfin ń pè ní sources of law àwọn ibi tí wọ́n ti ń rí ohun tí wọ́n ń lò ohun tí wọ́n ń sopọ̀ tí wọ́n fi ń fi òfin sílẹ̀ fún wa ọ̀kan nínú ẹ̀ tó ṣe pàtàkì gidi ní àṣà àti ìṣe wa tá a pè ní custom and culture and norms cultural and norms yìí ó wà lára ohun tí a máa wò kó tó di pé a fi àwọn òfin kan sílẹ̀ ìdí rèé tó fi jẹ́ pé àwọn nǹkan kan wà ní àwọn apá ibì kan lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tá a lè sọ pé ó lòdì sí òfin ṣùgbọ́n tá a bá tún jẹ́ àwọn apá àbí kan tí wọn ò lòdì sí òfin rárá rárá nítorí pé àṣà àti ìṣe àwọn ibikíbi ó wà lára ohun tí a fi ń ṣe òfin wa ǹjẹ́ ìbá ọmọ wí ó lòdì sí òfin ìbá ọmọ wí ò lòdì sí òfin tá a bá ṣe ní ìtúwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n ìwọ gẹ́gẹ́ bí òbí ó tún máa wá di nǹkan tá a máa pè ní child abuse tó bá di pé o fẹ́ bá ọmọ wí ó wá di pé ọmọ ní àpá ọmọ ní egbò lára àbí à ń bá ọmọ wí débi gẹ́ẹ́ tó fi wá jẹ́ pé irú ọmọ bẹ́ẹ̀ gan kò tiẹ̀ ní lè ṣe ohunkóhun kò ní lè lọ sí iléèwé kò ní lè kàwé àti pé àwọn ìbániwí kan wà tó ti lòdì sí òfin ní ayé ọjọ́ òní bíi pé ká sọ pé a fẹ́ bọ́mọ wí ká torí ẹ̀ ká má fọmọ lóúnjẹ ẹ fẹ́ bọ́mọ wí ẹ torí ẹ ẹni kọ́mọ ṣe àwọn nǹkan kan tá a lè pè ní discipline bíi pé ọmọ ń bó lórúnkún ọmọ ń bó lọ́wọ́ ọmọ ń bó lẹ́sẹ̀ ọmọ ń bó lára eléyìí ó ti lòdì sí òfin ní abẹ́ tá a pè ní child right act ẹ̀rí pé kì í ṣe pé a lè bọ́mọ wí kì í ṣe pé a ò lè fi àwọn ọ̀nà tí àṣà wa tó là sílẹ̀ ìfọ̀kàrà tẹ̀ tún tara wa àwọn ìwé mímọ́ wa tá à ń kà gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí ẹlẹ́sìn mùsùlùmí kò sí eléyìí tó sọ pé a ò lè bọ́mọ wí ìwé bíbélì sọ níbì kan ó ní pé àyà ọmọdé gan-an ni wèrè dì ó wá ní pé kí ni o ó ní ẹgbàá báyìí ni ó tún kúrò ṣùgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì ni òfin sọ nípa bíbá ọmọ wí tá a bá ń bá ọmọ wa wí gẹ́gẹ́ bí òbí ẹ jẹ́ ká rí pé a ṣe ní ìbámu pẹ̀lú òfin ẹ má jẹ́ kí n tọ̀ wá àwọn òfin ti wà tó dáàbò bo àwọn ọmọdé torí pé àwọn òfin yìí ti wà tó dáàbò bo àwọn ọmọdé ìdí rèé tí òbí kankan ò gbọdọ̀ sọ pé nítorí pé mi ni mo bí ọmọ yìí bó bá ṣe wù mí ni mo ṣe lè ṣe irọ́ ni o bó bá ṣe wù ẹ́ ló ṣe lè ṣe ṣùgbọ́n tó o bá ṣe ohun tó lòdì sí òfin ìjìyà ti ń bẹ láti fún òbí tó bá rí pé tó bá ṣe ọmọ ní ìṣekúṣe tá a bá lo ọmọ ní ìlòkulò ìjìyà ti ń bẹ o ọmọ tó yẹ kó wà nílé ìwé nígbà táwọn ẹgbẹ́ wà nílé ìwé tó bá jẹ́ gbà náà lẹ́yìn gbé ọjà lé lórí àwa ni àṣà wa ò sọ pé kọ́mọ má kiri ọjà fóbi rẹ̀ ó tọ́ ni o ṣùgbọ́n báṣà wa ò ṣe sọ pé kọ́mọ má kiri ọjà fóbi rẹ̀ bẹ́ẹ̀ náà ni òfin ti wà láyé ìsín tó fi sọ àwọn iṣẹ́ tá a lè fi ọmọdé ṣe ní àwọn ọgbà tọmọdé bá wà ní àwọn ọjọ́ orí kan hmm. èmi ni bàbá rẹ̀ èmi ni ìyá rẹ̀ kò sí tí mi ò lè ṣe fọ́mọ mi ah àwọn nǹkan kan wà tí òfin ti sọ fún wa nísìn pé a ò gbọdọ̀ fi ojú àwọn ọmọ wa rí ẹ jẹ́ ká kọ́ ọmọ wa láṣà ẹ ká kọ́ ọmọ wa lédè ẹ jẹ́ ká àwọn ọmọ wa kó mọ bí orílẹ̀-èdè ó ṣe dàgbàsókè ẹ jẹ́ ká ọmọ àṣà ti ṣe wá ṣùgbọ́n ẹ jẹ́ ká tún rí i pé à ń tọ́ àwọn ọmọ wa yìí ní ìlànà sí òfin tí ìyà òfin ní jẹ àwọn ọmọ yìí àti pé tí àwa fúnra wa gan òfin ní lòdì sí òfin tó dáàbò bo àwọn ọmọ tá ní Child Protection Act ọ̀rọ̀ tí mo bá a sọ lónìí ni mo sọ nípa àṣà wa mo sọ nípa ìṣe wa mo sọ nípa èdè wa mo sọ nípa bá a ṣe máa tọ́ àwọn àti bá a ṣe máa bá àwọn ọmọ wa wí tẹ́ ẹ bá wá ní ìbéèrè yẹ ká máa béèrè bí ẹ ṣe máa ń béèrè lọ́wọ́ mi lórí Instagram ọlá ọmọ ọyáwálé lórí Facebook ọlálẹ́kan olúwàbùkúnmi ọ̀yáwálé ẹ jẹ́ kájọ máa sọ̀rọ̀ tẹ́ bá ṣe ń béèrè ẹ lọ́ọ́ rí pé bẹ́ẹ̀ ni mo dá yín lò títí di ọ̀sẹ̀ míì táwọn tún pàdé láti bára wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó tún ṣe kókó ẹ jẹ́ kí n dá a padà sí agodo títí di ọjọ́ mẹ́jọ tá a pàdé ẹ jẹ́ olóòótọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà ó dàbọ̀.